وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي أبيما يا وكي أبوالا لتذكرون والسلام عليكم ورحمة الله وبركاته نعم ní سواجه على tí عمالون نبي فقه العبادات àlàyé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kí ni ìdájọ́ sẹ̀ríà Islam àfikún fíkú ìmọ̀ àmàlàt àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú ìbájọsepọ̀ láàrin ẹ̀dá láàrin ọmọnìyàn sọ́mọnìyàn láàrin mùsùlùmí sí mùsùlùmí àbí láàrin mùsùlùmí sẹ́ni tí èsì ẹ̀ ṣe mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni sẹ̀ríà Islam gbé ìdájọ́ kalẹ̀ lórí ní ìjọ ẹjọ a sọ̀rọ̀ nípa àríbà <clears throat> pé kí ni nǹkan tá ń pè ní rìbá ní ìtí gbogbo amọ̀sí tá ń pè ní interest àbówó èlé a ṣàlàyé ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ṣàlàyé ìdájọ́ rẹ̀ nínú sharia islam pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ní tá ń pè ní rìbá yìí òun náà ni alhikmatu fi tahrimihi kí ni ọgbọ́n tó wà ń bẹ́ẹ̀ tí Allah subhanahu wa ta'ala ronú sí kí ni hikma yàní kí ni ọgbọ́n tó wà níbi ṣíṣe rìbá léèwọ̀ ipe kéèyàn má gba rìbá ọgbọ́n wo ló wà ń bẹ́ẹ̀ àbá sọ fún wa pé àtàámùlù bi rìbá yahmilu ala hubbi zad kéèyàn má gba rìbá yìí ó jẹ́ pé owó tí òun máa ṣe ń tiẹ̀ òun àti kó máa gba owó kó máa gbowó èlé àbí kó máa gba èlé níbi gbogbo tó bá ṣe yahmilu ala hubbi zad yóò máa tìyàn lọ síbi ìfẹ́ ara ẹni nìkan ìmọ̀ta ara ẹni nìkan yóò máa tìyàn lọ síbi pé kéèyàn fẹ́ràn ara ẹni ju ọmọlàkejì rẹ̀ lọ nítorí pé ìtumọ̀ rẹ̀ náà nù nígbà tí yẹn bá yá one thousand lọ́wọ́ rẹ̀ <clears throat> látara ìfẹ́ tó ní síra rẹ̀ o fẹ́ kí tí o lékún o sì fẹ́ kí tí o dínkù tí ó bá wá dá one thousand padà kò ní dá one thousand padà yóò dá one two padà yóò dá one thousand one hundred naira padà tó nínú ọgbọ́n tó wà ń bẹ̀ ni pé Allah subhanahu wa ta'ala mọ̀ yìí pé ká máa gba rìbá yìí yóò máa ṣe kí ni yóò máa sì wá lọ síbi ìnífẹ̀ẹ́ ara ẹni nìkan ìmọ̀ọ́ta ara ẹni nìkan والتكالب على جمع الأموال وتحصيلها من غير الطرق المشروعة yóò sì máa ti wá lọ síbi ìpawọ́pọ̀ láti kó dúkìá jọ àbí láti rí nǹkan kan nínú yòròyòrò ayé ní ọ̀nà tó jẹ́ pé islam ò ṣe lẹ́tọ̀ọ́ fún wa kò ní jẹ́ pé a gba ojú ọ̀nà tí islam ṣe lẹ́tọ̀ọ́ fún wa tá a máa fi kówó jọ islam ò ní kí mùsùlùmí ó lówó islam ní kábàtà ọjà ká jèrè àmọ́ islam fẹ́ ká lówó fẹ́ ká jèrè lọ́nà tí ó jọ́nà halal lọ́nà tí ó jọ́nà ẹ̀tọ́ nínú islam ó tajà ó ra ọjà ó sì tà ó jèrè bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ àmọ́ tó bá ti jẹ́ pé ọ̀nà ká gbowó èlé ká pa ọmọ ẹlẹ́mẹlẹ́kún ká fi jayé gbogbo orú ọ̀nà báyìí islam ò fara mọ́ inú títì náà tí rìbá máa wá là kalẹ̀ òun náà ni pé kí ni rìbá ò la ojú ọ̀nà pé ká máa kó owó lówó ká máa gba dúkìá olúdúkìá lọ́nà tí ò tọ́ wàtàrímuhu rahmatun lil ibad rìbá tẹ́ rí òun sí seléwọ̀ tí Allah subhanahu wa ta'ala seléwọ̀ àánú ló jẹ́ fún wa rahmatun lil ibad àánú ìkẹ́ òun náà ló jẹ́ fún àwa mùmìnì ipe Allah subhanahu wa ta'ala ṣe ìbálẹ̀ wọ̀ fún wa láwùjọ wa lónìí nígbà tá a ti sọ ìbálẹ̀ sọ táàsé táàsé léèwọ̀ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe léèwọ̀ ẹ̀wò yà ti jẹ́ wá látara rẹ̀ eríṣiríṣi nǹkan làwọn yẹn wá gbé jáde eléyìí sharpsharp eléyìí kìíní kan tòótẹ́ bá ti débẹ̀ nísìnyí ìbítẹ́ ìdìmọ̀ pé wò láàánú yín lójú wọ́n sọ fún yín pé gan-an nísìnyí nísìnyí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kò fẹ́ràn kéde kí wọ́n fẹ́ràn yìí kéde ló báyà dáadáa tó ń sẹ́ àbí ìgbà àbí àdéhùn tó báyàn òun ló wá ṣe wọn lójú kòkòrò ló wá bà wọn ló jẹ́ àbí ni àánú wá gbé wọn débi pé à ẹjẹ́ àtàrà sàánú ẹni yìí wàláì kìí sọ̀rọ̀ ló bá wọn débẹ̀ ìtàn wo níbẹ̀ òun gangan òun náà ló bá wọn débẹ̀ ya ọ̀yà mọ́ka ní nàbàyí wa wọ́n làbí yàrá ní àìbí ló bá ń fi á sí àkáǹtì fún yín nísìnyí owó wọn ó sì débẹ̀ ẹ̀sìn báwọn ti wọ́n ń tí ọ lọ síbi kí ni wọ́n ń tí ọ lọ síbi

onígbà tó wò sí tó ń wá ọ̀nà àbáyọ tó wò sí mọ òun òun sí mọ pé àwọn cooperative ju egbowó èlé wa òun wá ní problem kan òun wá ń wá owó káàkiri bẹ́ẹ̀ni kan ṣe ní kó ń lọ sí ọ̀dọ̀ àwọn oníṣàfihàn onígbà òṣèdè ọba ìdè ọba fílì fọ́ọ̀mù wọn bá ní àwọn tètè bá kó tẹ̀sí ẹ̀ tẹ̀rígbà tí ó kó bẹ́ẹ̀ kò pẹ́ tá a bá dé bọ́lọ̀ ń ṣe sínà fún bòmínú ọba lọ́ọ́ ní bá wọn padà pé òun ò bá wọn ní àrárá òun pé àwọn ti àwọn ti process yẹ àdé wọn sàn ókú mi má òkú òfẹ má ẹ tọ́lá ìpínyà bá fẹ́ yá yẹn lówó nítorí ọlọ́run ó fẹ́ yá lówó nítorí tọ́lọ́run ó wá dé nìsín pé wá gbà lọ́la ó wá dé lónìí wá ní ẹmọ wọ́ọ̀rì ìmọ̀ tó padà rí kò mí tẹ̀wé kò ní dìjà kò ní di pé túláàsì ni ọgbọ̀dọ̀ gbá á sọ fún ọ ni so àwọn wá yarí pé àwọn sọ fún túláàsì wọn náà ò gbà á mọ́tẹ́ ó ní kò sí báwọn ìṣe tó o wọ́n ti gba dọ́kúmẹ́ntì wọn ti gba ogun ẹ̀ wọ́n sábà bínú kò lọ́dọ̀ wọn nígbà tí wọ́n ti ṣe dé báyìí dé ó kàn á láti wàláì wọ́n sanwó fún túláàsì so ìbẹ̀lẹ̀ ti mọ̀ yí pé kí ni àǹfààní ara wọn tí wọ́n rí bẹ́ẹ̀ òun ló jẹ wọ́n lógún kì í ṣe pé bọ́yá àánú àánú àwọn èèyàn àánú tálíkà àbá àánú mẹ̀kúnnù ló jẹ wọ́n lógún àwọn bẹ́ẹ̀ kí tálíkà ọmọ tálíkà sí ni torí wọn mọ̀ kó táwọn bá yà lọ́dẹ̀ tàwọn tó fi ṣòwò ẹ́ tó tó bá jèrè bí owó ẹ nísìnyí lórí ọ̀dẹ̀ tàwọn tó dọ́dẹ̀ tàwọn padà fáwọn ó rọrùn kó ti rí bí èrè bíi fifty thousand àwọn wọ́n wàá fi owó èlé fún un pé hundred thousand láàyà o àmọ́ one hundred fifty thousand ló fi dá padà nígbà tó bá fi ṣòwò nígbà tó bá fi jèrè bẹ́ẹ̀ á jèrè one fifty nígbà tó bá fi kó one twenty bí fún yìí ten thousand kan ló kù tí ó fi owó kàbí jẹ wúlé ẹ̀sìn bá fi yóò tún wá bọ̀ pé ẹ dákun ẹ tún yá mi ní hundred thousand mi ṣùgbọ́n àwọn olówó ti fẹ́ ṣe nù wọ́n fẹ́ káwọn tálíkà lọ́sà àwọn tálíkà sí i kámọ́ lè dá dúró fúnra wọn òun náà wọ́n ti gbé owó èlé òun kalẹ̀ ìdílé ká fi sànú ara ẹni àbáwá sọ síwájú pé فإن فيه أخذا لأموال الآخرين بغير عوض pé níbi rìbá yìí tá a bá wò dáadáa á rí pé rìbá yìí <clears throat> ìdí ń bẹ́ bí rìbá ni pé ká gba owó olówó láláì sí nǹkan rọ́pò fún a gba owó lọ́wọ́ rẹ̀ láláì sí pa síkínni láláì sí pa àfi nǹkan rọ́pò fún padà ó yá hundred thousand ibi tí yẹn bá yá náà lèyẹn máa ń dá padà ó wá dá tó yá padà tán wọ́n tó wá gbowó kan tó lé sí i láláì sí pé òfin kìnnìkan rọ́pò fún rọ́pò fún ẹ́ <coughs> so inú aburú tó wà bẹ́ẹ̀ nù sí Allah subhanahu wa ta'ala òfìsè lè wọ̀ àbáwá ní idil murabi wọ́n ní sábà wò á rí i pé ẹni tí ń gba owó èlé yìí àbẹ̀ni tí ń gba èlé níbi nǹkan tó bá yáàyàn yìí àbí níbi nǹkan tó bá tà yìí á rí pé wẹ́ni bẹ́ẹ̀ yakulu amwala nas duna an yastabidu shay'an fi muqabili á rí pé wọ́n kàn ń jẹ owó olówó ni wọ́n kàn ń gba dúkìá onídúkìá ni láláì dá nǹkan kan padà fún wa lára ìjọ rọ́pò fún wa kankan rọ́pò fún wa bẹ́ẹ̀ bá gbowó lọ́wọ́ nílé àbá gba ten thousand tó wá gbé báàgì ráìsì lé mi lọ́wọ́ sọ pé wọ́n ní tí mo fi gbà padà ẹ́ bí ìbá ronú pé èrí ten thousand mi máa ẹ́ làákàyè ló ti mọ̀ pé àtọ́ ah, tó jẹ ráìsì lé ẹ́ á ah, ten thousand yìí mo lọ́wọ́ wà ó sì ti lọ náà ló ti lọ́wọ́ rẹ̀ làákàyè ló mọ̀ sọ pé àtúndé mi náà gba ráìsì lọ́wọ́ rẹ̀ ẹni tó wá gba one twenty rọ́pò one hundred thousand tí làákà èmi bá ń lọ síbi pé ah wọ́n sì gba twenty thousand lọ́wọ́ mi kí ni ó máa wá sí làákà èmi tó mo fi gbà padà kò sáàrọ̀ bẹ́ẹ̀ tó inú aburú tó wà bẹ́ẹ̀ nù so àbá wa sọ síwájú pé kàmá anahu gẹ́gẹ́ bó ti jẹ́ bó ti jẹ́ pé anahu yóò á di ìlà tàdọ́ kúmìlì àmúwàl pé ká máa gba owó eléyìí yóò jẹ́ kí owó máa kọ̀ wọ̀zìyàdá ti ha ló sì jẹ́ kó owó yẹn ó máa lékún ala hisabi sanbi amwalil fuqara ọ̀nà wo lówó yẹn ó máa gbà lékún ọ̀nà pé kí ni pé èèyàn gba owó àwọn aláìní eléyìí ó máa lówó ń tẹ̀ torí kí ni ọ̀nà bójú máa gbà lówó ọ̀nà pé àwọn aláìní wọ́n tó ti fi àwọn máa tó ti fi owó tí ó ti máa pọ̀ sí àṣẹ fẹ́ yá sí ni kọ́dà àwọn tí wọ́n sọ yẹn àwọn oní sáfìsà gbogbo àwọn eléyìí ti ni wọ́n ní kó tó kó tó sàn yìí tó ń tata ó ìtumọ̀ ní mẹ́sẹ̀gì wọn tó bá ti gbókùn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí pé kó o parí ìdó nǹkan lọ́wọ́ ó tún máa rí mẹ́sẹ̀jì wọn pé tọ̀ tó bá tún fẹ́ gbà sí báyìí o ẹ̀sìn bá ṣètánì mọ̀ wá tìyàn mọ̀ wá tìyàn mọ̀ wá tìyàn gbogbo àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gbára lé pé ah, àwọn míì ni àwọn òtù arọ́nà míì ni tó bá jẹ́ pé bá ní ìgbàgbọ́ tí ìmánì bá rìn dáadáa tí ìmánì lálàáfíà bá ọba tó yẹ pé ìyá rẹ̀ kò sí ẹsẹ̀ kíni kò sí ẹbí mú ìyá Allah subhanahu wa ta'ala kò sí ẹbí mú kò sí láyà sí tí ẹ bá mọ̀ bẹ́ẹ̀ tó wá pàtí kí o bá dé bẹ́ẹ̀ tó wá bí Allah subhanahu wa ta'ala kó sànù lọ́nà bòmí yóò rà ànú lọ́nà bòmí ẹ́ àmọ́ látara pé kíni ẹlòmíì náà àyà fẹ́ kí ikùn tẹ́lẹ̀ náà kí ikùn màánà rẹ̀ ó tó ṣe kíni ó tó há sórí igi ẹlòmíì náà ní tinú rẹ̀ ṣe tẹ́lẹ̀ náà yóò wá òpin àpàtà wàá dípò mi nǹkan àwọn alẹ́ tí ó yà wá kó láwa ṣe òun sì bẹ́ẹ̀ ní bùkátà tó wọ́n ṣe iná ní wàá torí ẹ̀ ní wàá rí ní ẹsí tí ìgbà lọ́dẹ yáwó rẹ̀ Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib ọba alekiola ní ẹni bá bẹ̀rù Allah subhanahu wa ta'ala bó ṣe yẹ so tábà lọ wò ó nìsín á rí pé ìpáyà Allah subhanahu wa ta'ala rí nira kò sì ní mú yẹn tó sí àyàfi tó bá jẹ́ pé ìpáyà òun kò bá jẹ́ ìpáyà tó tọ́ lóòótọ́ àfi tí ìpáyà ò bá wá láti inú tọkà ni ó mọ mú rí nira àwọn tó bá jẹ́ pé ìpáyà tó tọ́ ni kí o ti ti ẹ̀sán bẹ́ẹ̀ tí o ti ti kárí mi bẹ́ẹ̀ tí ẹ min haitu la yahtasi lọ́nà tí òrò tẹ́lẹ̀ ọ̀nà bí téyìn òrò tẹ́lẹ̀ òun náà ni ó ti ṣe kíni ni ó ti mọ̀ wá rí àríbìkì so a jẹ́ pé peter àti ní wàhálà náà ni pé ìfáyà Allah subhanahu wa ta'ala kò tó láwùjọ wa òun náà ló fà tó jẹ́ pé tábà ti láti àwọn kékeré báyìí ìtaní ó ti sáré rọ̀gbà ká wa ìtaní ó ti yípo wa yóò ti máa mú àwọn option irisirisi wa láwọn nǹkan tí ò dáa a ò bá ṣe báyìí kọ́ ò bá ṣe báyìí kọ́ ò bá ṣe báyìí kọ́ láíláí sètánì òní mọ sọmọ pé o sì mú sùúrù ọ̀nà àbáyọ lè ti padà wá dé láì tí sètánì mọ sọ fún ọ náà ni pé èèyàn wo lórí tí ó yẹ ọ láwùjọ tá a wà lónìí kò tí ó mọ sọ fún ọ nù àwọn kálukú náà ní pọ́blẹ́mù kò sẹ́ni tí ó yẹ ọ lówó wọn máa rò pé àlóòótọ́ mọ̀ ni tó bá dọ́dọ̀ ẹnìkan tó dẹ́rẹ̀ èèyàn méjì ní sìn yóò tún máa sọ fún ọlọ́kàn rẹ pé ìsọ fún ọ ìsọ fún ọ òyìnbó àbùdókò kan lọ́dọ̀ tó bá lọ́dọ̀ àwọn sábà nídìí orí pé kò sábà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń fún ọ lówó rẹ lẹ́nu mọ́ dá padà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ eh, ṣètánì ọmọ wa tìyàn yóò mọ ọ̀nà gbà ó ní ṣètánì ọmọ fi tìyàn òun náà ní kíni bilwaswas yóò máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tìyàn lọ́kàn gbogbo nǹkan tá a bá rí pé nǹkan tí ò da láyé yìí tá a bá rí pé máa ń sọ sí ọlẹ́mì kúlúkúlú ẹ ah, ọ̀yà gbà ní etí ọ̀yà bu ọ̀yà ṣe báyìí eh, irú eléyìí náà pè ní kíni òun náà ní wáhíù ṣèitán ṣèitán ní ìránṣẹ́ ṣètánì fi ti ọlọ́kàn ni yóò máa sọ ọmọ kẹ́lẹ́kẹ́lẹ́ má fún lówó rẹ̀ mọ́ ìwà ni tó bá ti rí dín pọ̀ báyìí òun náà ni ó tún sọ fún ọ pé à ah, bóun ní tiwa ní fún lóòrè mọ́ táàsì máa pàdé ní à ọ̀bọ̀nà mi wá o lè máa kọjá tó ní gbalẹ̀ rẹ̀ kọ́ lè gba bùnmí kọjá ẹ̀sì bá wọn wá òbí àti ah, ẹ̀gbọ̀nà bùnmí tó bá wà lọ lè pàdé níjọ́ kan kọ́ ẹ́ sọ pé ìbẹ̀rù ọlọ́run wá díẹ̀ díẹ̀ tó bá pàdé mi níjọ́ kan kọ́ bóun ní wàá ṣe tó bá pàdé rẹ̀ kí lè wàá ṣe fún ọ onígbèsè tí ó gbẹ̀mí tí nígbà tó ti polówó ní sàn wọ́n sọ àwọn ẹ̀hìn à òótọ́ ni ẹ̀sìn bá mi ó tún wá kọjá yóò tún sọ fún ọjọ́ kan pé ó kàn dààmú ààrẹ ọ̀nà tó ń gbà yìí gbá wájú rẹ̀ kọjá ó sọ fún kóò nínà ni èdè bá wọn gbogbo àwọn tó bá wọn ti wọ̀ láì tí ṣètánì ní ọmọ sọ́sìn ẹlẹ́mìí pé ìtòsèrè ìtòsèrè tó bá jẹ́ pé nǹkan dáadáa tó bá yẹ pé òdodo ni yóò nira fún yàn láti sọ àmọ́ tó bá jẹ́ pé irọ́ ẹni tó bá bá irọ́ sábà wàláì kò ní kò ní túra rẹ̀ lẹ́bi rọ́ka àyàfi pẹ̀lú rọ́mi ṣètánì náà ni ó sọ fún gbogbo tó fi tó rọ̀ láyé ìdí láti ṣe òun náà nítorí pé ṣètánì dúró tilẹ̀ gbágbágbá ni òun náà ni ó máa kọ́ yàn ẹni tó fonú bí láyé tó dìde nì tí ò lè ronú bí alámọ̀lì gbèsè ayé lóṣèlú lọ síwájú ẹ̀ sì ni yóò sì máa ronú yóò sì máa sábúrú ṣètánì ó gbé orí rẹ̀ yóò sun mọ́tò sí rẹ̀ ni ó yà ṣe báyìí ẹ̀ máa wò pé àlọ́ so ṣètàn aburú rẹ̀ pọ̀ gan láwọn ọ̀nà tí máa ń gbà tí máa ń gbà tìyàn yóò máa tìyàn díẹ̀ díẹ̀ yóò máa tìyàn díẹ̀ díẹ̀ tó bá tìyàn sínú aburú kan tán yóò tún wá sọ fún pé ọ̀nà tó gbà jáde aburú yìí aburú náà tún ni ẹ̀wù kan báwọn kò wá ibi tá a ti lọ òun náà ni pé ìmọ̀ gbàdì báyìí yóò máa jẹ́ kí owó sunu sọ́dọ̀ àwọn owó máa pọ̀ nínú àkáǹtì àwọn nǹkan àwọn nǹkan ó sì máa tálákà sí àwọn olòsì àwọn tálíkà wọ́n máa dó olòsì sí owó sì máa pọ̀ nínú àkáǹtì àwọn tani àwọn olówó wọ̀yọ̀ awùdùlù mọ̀rọ́bì alkásàlá wàlẹ̀kùmùl ẹni tí wọ́n gba dìbà yìí ìdí ìdìbà gbígbà tí máa wá bí fúru ẹni bẹ́ẹ̀ náà ni pé yóò wá lóró ojú kò ní fẹ́ ṣe máláyé ẹ̀ kò ní lè ṣiṣẹ́ kankan kò lè ṣe wàhálà owó rẹ̀ ni ó ṣiṣẹ́ fún yóò kọ́ onísọ pé òun fẹ́ fowó sòwò òun fẹ́ ti gbá ibi tó jòkó sí náà ní òtún mọ̀ pé owó sáàtì káwọn yẹn sáàtì yáwó ni oṣù wọn máa lékún tò yóò jẹ́ kí irú ẹni báwọn kó ṣe kí ni alikasal yóò jogun òròjúgun wàlùkùmùl àti ìkọ́lẹ̀ ìkóṣuṣu kò ní lè ṣiṣẹ́ kankan ẹ bẹ́ẹ̀ ṣe ń sáàbù ní ti gbá jẹ́tún lọ kí n lè kó kí n lọ rajà kí n tún ta níbí kí n tún pè lọ bíi ẹni bá ti tí ìdìbò bá ti má o kò lè sáàbù lọ kankan láéláé ojú kan tí ó jòkó náà ni

tí wọ́n bá tún wá tà wọ́n wá tà ń tàkùtà fún ọ bẹ́ẹ̀ àkàtà ń tà ní five hundred thousand nìsín wọ́n ní pa àwọn ti báàlù rẹ̀ àwọn ti tà wọ́n ní three hundred thousand ní ẹ̀sì báwọn nìsín tí ó ṣe déédéé owó tiwọn àbí tí wọ́n fún ọ ní kéjì díẹ̀ ẹ̀sì báwọn tó máa lọ lè fi jẹun yóò dúkú lọ́wọ́ rẹ̀ lọ dúkìá dúkú lọ́wọ́ rẹ̀ ẹ wọ aburú lára ti bẹ́ẹ̀ iná ló fà tó jẹ́ pé ṣẹ̀ríà Islam ó ṣe é léwọ̀ ìpè mùsùlùmí àgbọ̀dọ̀ débi rìbá aburú ńláńlá òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú aburú tó tún wà mẹ́fẹ́ ni tí máa ma gba rìbá wàlì fi àdá ánìlì sìgáàlì bìlì màkásì bìlì mùbá hàtì náà fi á irú ẹni báwọn ní ti yóò sá ìrójú kúrò níbi àwọn nǹkan àwọn títà rírà àwọn òwò síse tó jẹ́ nǹkan ẹ̀tọ́ tó yẹ ká máa ṣe irú ẹni báwọn ní ti fi lókàn pẹ̀lú àǹdáko àmì tó máa lọ sí wàhálà máa lọ di dáko kò ní dáko láíláí irú ẹni báwọn kí pẹ̀lú àǹtòwò àǹtà àhàrà kò sí tó kàn án ìdí ń ṣe oníṣe ó ti di pé ah, ọ̀nà kan ni ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ ìkan ni láti máa fi ṣe kí láti máa fi kówó jọ gbogbo eléyìí òun náà nínú àwọn aburú tó wà bẹ́ẹ̀ òun náà ni àwọn hikma ọgbọ́n tó wà bẹ́ẹ̀ ṣe pé ṣẹ̀ríà Islam ó ṣe kíni ó ṣe é kama fún abúlé àmọ́ ṣe kíni ká máa gba rìbá. kàmà ànàfíìyà kàmà ànàfíìyì ọ̀tà à ń náà inú tó tún wà níbi yìí òun náà ni kí ló tún wà bẹ́ẹ̀ ọ̀tà ò lè máa àrùbí náà ojú ọ̀nà tá a tọ̀ tá a fi máa ṣe dáadáa fúnra wa tá a máa gba ìbáwọ̀ ní ìdílé ìtìlẹ̀kùn rẹ̀ tí a pé ká ṣe dáadáa fún rẹ ní yá mi ní hundred thousand rẹ a ìgbà wo ló da padà a ti máa ti títí oṣù méjì yìí da padà fún hundred thousand ní tẹ̀gbé dáadáa nu ó sì tó oṣù méjì hundred thousand rẹ ní kò sí pé báyà yóò fi iye kankan lékun àmọ́ tó wáyé pé rìbá ti wá jẹ́ ó ti jẹ́ ẹ̀tọ́ láàrin ara wa tá a bá ti sọ rìbá tá a bá ti sọ di ẹ̀tọ́ láàrin ara wa yóò tilẹ̀ ká máa ti dáadáa pẹ̀lú ara wa yóò tilẹ̀ kú ká yá yẹn lówó tí ó lè pé dèdè yẹn tá a bá yá òun náà ni yóò dá padà inú aburú tó wà bẹ̀ nánu wọ́sá dan lè bá abèlè kọ́lì dèlè hasan yóò tilẹ̀ kú ká yá yẹn lówó ká yá ara wa lówó ká fi dantá yá padà yóò tì í وتحكم طبقة من المرابين بأموال الأمة واقتصاد البلاد inú abú tó wà bẹ̀ náà ni pé yóò jẹ́ pé àwọn kan àwọn èèyàn kan àwọn ẹ̀ta èèyàn kan àwọn náà ni wọ́n máa darí dúkìá láwùjọ ẹ wo àwùjọ wa lónìí ẹ rí i pé tá a bá ń sọ̀rọ̀ nípa owó nìsín àwọn nǹkan ni wọ́n ń darí owó láwùjọ wa tó jẹ́ pé ìdúró tí wọ́n dúró ni pé ìdúró kọ́ ọmọ olówó kó tà mọ́ lówó sí i kọ́ ọmọ tálákà kó ṣe kí ni kó ọmọ tálákà sí i nítorí pé kí ni nítorí pé ọ̀nà rìbá yìí náà ni gbogbo àwọn báńkì tá à ń lò láwùjọ wa báńkì rìbá àwọn nǹkan ni wọ́n lówó tó wà ní báńkì yẹn tí wọ́n dá báńkì yẹn lẹ̀ láwọn olówó tẹ̀ rí wù wọ́n wá dá báńkì yẹn lẹ̀ lọ́nà tó jẹ́ pé kí ni pé àwọn èèyàn máa wá yáwó tán bá yáwó wọ́n dá ten percent padà wọ́n fi kún tán bá yáwó wọ́n fi twenty percent padà fi kún twenty percent tó bá fi kún nísìnyí ó ti kún owó tiwọn nù tó bá yá nísìnyí wọ́n lè tó lọ lómi sí pé àgbà ah, ten percent mọ́ ten forty percent láàmà gbà àwọn ni wọ́n máa darí owó láwùjọ àwọn ni wọ́n máa darí dúkìá àwọn èèyàn àwọn ni wọ́n máa sọ ọ̀nà tí èyí ò fi máa gbà rí owó wa huwa ma'siyatun 'azimatun lillahi ta'ala irú eléyìí ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wa huwa wa izdada malul murabbi so àfáàní kọ́dà bí owó ẹni tí ń gbàdì bábá yóò yọ àlùbáríkà kó o dúkìá rẹ̀

ẹ owó òdìbá ni owó èlé ni àbówó kọmọlẹ́kún kọmọlàkejì lẹ́kún jayé ni àbówó kó lọ sògùn owó ni àbówó fọ́ wa nàì ni gbowó owó bá ti pọ̀ tó àbó lọ sí yahoo yahoo ó lọ gbá òyìnbó lójú àbó lọ sí náírà bẹ́ẹ̀d ó lọ ta pé ta ni ó jẹ ta ni ò ní jẹ gbogbo orú owó òun wá ti wò ó pọ̀ tó wàláhì ìṣòkè àlùbáríkà bẹ́ẹ̀ nítorí pé kò ní wúlò fún yàtọ̀ bá jẹ́ ọ̀gbẹ́dẹ àlìkìyàmà yóò ṣe sábà bíi tẹ́yọ̀ fi jìyà níwájú Allah subhanahu wa ta'ala ẹ̀wọ̀n jọ̀ ní ti kúlù ní wọ́n máa ta ń jọ̀ àgbàlagbà mi bẹ̀rẹ̀ pé fúlù ní tó láti tó lọ àwé ìròyìn kìí ṣe pé ó fẹ́ kà kankan bẹ́ẹ̀ o ó fẹ́ wo bí ó ṣe ta ni tí ó ta tí ó jẹ tó ẹlòmíì wá ta ta ta ta ta náà kò jẹ nǹkankan hypertension ló kó bára rẹ̀ ẹ́ ó ló ó ta ta ta ta gbogbo owó rúlé lórí látara bẹ́ẹ̀ ó kú lérí hypertension ni tó àwọn òyìnbó tó wá rí ní ìwúrọ̀ aburú bá láwùjọ wa wọ́n rí ní ìwúrọ̀ wọ́n tó wá gbé wá wọ́n gbé wá nígbé wá náírà bẹ́ẹ̀ ọgbẹ́ wa níbi wa náírà bẹ̀ẹ̀tì lótò àti gbogbo oríṣiríṣi àwọn ọkọ̀ tó máa ń pè wọ́n wá pé wá níbi wa pé àmọ́ wa ta ipe tọ̀ ta ni ó jẹ ta ni ó kọ́kọ́ jẹ lónìí níbi bọ́ọ̀lù sanfẹ́ báyìí ta ni ó kọ́kọ́ jẹ ẹni báyìí ní kọ́ jẹ ẹgbẹ̀rún èèyàn ẹgbẹ̀rún èèyàn ó ta pé ẹni báyìí ló kọ́kọ́ jẹ ohun òsì ní jẹ owó wọn tó wọlé òní sìn ó ti wọlé nù ọ̀lẹ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ kò tó ṣe kí ni o tó jáde mọ́ kò lè jáde mọ́ nù nínú wọn nìsín nínú èèyàn bíi one thousand tó wá wá ta ó fi hundred hundred naira one thousand hundred naira lọ́nà one thousand ẹ́ hundred thousand o wọ́n wá fi hundred thousand ta èèyàn hundred ẹnìkan péré òun ló wá jẹ́ nu wọn ẹni tó wá jẹ́ pé tó wá jẹ́ nu wọn ìtẹ́kùn náà ni one ten thousand naira ẹ̀wò kọ́ báwọn ẹ̀wò làbáyìí. ẹnìkan tó jẹ péré òní tì ẹ wà fún ten thousand naira òun náà wà á rí pé ẹ hundred thousand ló fi ta òun jẹ ten thousand ẹ bá òní tì inú tí ó máa dùn àwọn kan bẹ inú tí ó máa bàjẹ́ inú yóò máa bàjẹ́ òun máa wá rí pé hundred naira owó tí yẹn ń bú yẹn inú òtí ní naira owó tí yẹn ń bú yẹn làákàyè òní lọ síbi pé hundred thousand ti ẹnìkan hundred thousand ti ẹnìkan kọ́ hundred thousand bí àwọn ẹgbẹ̀rún èèyàn hundred thousand bí bí five hundred thousand èèyàn tó ta five hundred thousand wá ta thousand báwọn pé naira ó jẹ bí five hundred thousand náà inú five hundred thousand wá márùn wá jẹ márùn wá jẹ fún yín ten thousand fún yín fifty thousand five hundred thousand four hundred and tó ẹlòmíì wá sá yóò máa wá sá fáá títí yóò ti máa sá nù kò láyé rẹ̀ tó bí o ti wá jẹ oníṣìí ẹ afàdápakú lọ̀rọ̀ rẹ̀ ìyá méjì ló jẹ ikú lọ àdánù ẹni bá oníṣìí owó rẹ̀ ń ti lọ yóò tún jìyà yóò jìyà pé kíni yóò jìyà kó ta tẹ́tẹ́ níwájú Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀nà tí yóò bá fi lè máa jẹ owó olówó lọ́nà àìtọ́ nínú ṣẹ̀ríà Islam gbogbo ẹ̀ náà ní ṣẹ̀ríà dín fún wa ó fẹ́ ká máa rara wa lọ́wọ́ ni olówó tó bá mọ̀ kó olówó lóòótọ́ àwọn olówó wa tó bá láwọn lówó láwùjọ lóòótọ́ kí ló dé tí wọ́n sọ pé ah bẹ́ẹ̀ mi ṣe lówó tó yí o gbogbo ẹ̀yin táríkà ẹ máa wá ẹ tó bá fẹ́ sòwò ẹ máa wá ẹ máa ya yín lówó tẹ́ẹ̀bì sòwò ẹ sì máa dá iye báyìí padà fún mi tẹ́ẹ̀bì sanwó yín pé ó sì parí nù ṣé báwọn tó lówó mẹ́bẹ̀ láwùjọ wa ẹ àwọn tó lówó mẹ́bẹ̀ láwùjọ wa tó yẹ pé ládùúgbò àwọn táwa ládùúgbò ní sìn ẹ̀yin wọlé fẹ́ sòwò tẹ́ẹ̀ rówó sòwò ó dà ìyá mi bẹ̀rẹ̀ nítorí pé ní tí ó fi sòwò ní tó ní tí ó fi sòwò kò ju ten thousand naira lọ ẹlòmí five thousand naira ẹlòmí gbogbo tí ń tà tí ń bẹ lọ́jà ní pàtàkì sí látara lọ sórí wàgbọ́n mọ́kànlá ní oṣooṣù mẹ́ o máa lọlé wọ́n bá pa gbogbo ọjà rẹ̀ kọ̀ ọjà three thousand lọ oníbẹ̀ẹ́nu òrùn òrùn ràn máa lérí òrùn wọ̀ máa lérí òtùpá yọ máa lérí òjò ibẹ̀ náà ni ó pa àwọn tí ó ti padà sílé lérí three thousand naira káàwá aláwọn tó jẹ́ olówó láwùjọ tí wọ́n lè sọ pé tọ́ gbogbo àwọn ẹ̀yìn ẹ̀kúra ẹ̀jọ̀ bí èèyàn ọgọ́rùn-ún bí èèyàn hundred ẹ̀jọ̀ bá ten thousand ní ẹ̀yọ́ hundred ten thousand ní ẹgbà ẹ máa fi ṣòwò ẹ máa dá iye báyìí padà lóṣooṣù tá a lè rí ni a lè rí àmọ́ kí ló fà á tí wò fi ní ṣe wọ́n ti wò pé kí láǹfààní táwọn jẹ bẹ́ẹ̀ kí láǹfààní táwọn jẹ bẹ́ẹ̀ nítorí pé wọn ò gbọ́dọ̀ àlìkí àmọ̀ gbọ́ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ẹ́ rí tẹ́ ẹ́ rí tẹ́ máa ń wù bàbá wọn wọn ò ní má ní pẹ̀lú ọjọ́ gbé àlìkí àmọ̀ nítorí pé tó bá ní mọ́ni pẹ̀lú ọjọ́ ìpínlẹ̀ àlùkìyàmá tó mọ̀ pé ọlọ́run ó sàn wọn lẹ́sẹ̀ ogun tó ń ṣe irú ẹni báwọn ò ní rò pé kí láǹfààní tó wo jẹ bí kóun sàánú èèyàn ẹ́ àǹfààní ayé ní ewé ẹni bá ń wá káàkiri nítorí pé rò pé ayé náà ní gbogbo òkùn sí tó látara pé àwa ṣàánú ara wa láwùjọ àwọn olówó àwọn náà ni wọ́n máa lówó sí àwọn tálíkà àwọn náà ni wọ́n máa tòkù sí tẹkọtà àwùjọ tẹ dé irú ẹ lẹ irú tẹ mọ ilé àwùjọ káàkiri àfi àwùjọ tí Islam bá nílẹ̀ ń bẹ àwùjọ tí wọ́n bá ń san zaka tí wọ́n yọ zaka bó ti yẹ kí wọ́n yọ òun náà lẹ́ẹ̀mọ́ ni pé tálíkà yóò ṣe kí ni yóò padà wá dolówó láwùjọ wa ní ti tálíkà padà dolówó ẹ̀jẹ̀ bá mi tó bá jẹ́ àbíjẹ́ bá wà díẹ̀ dáadáa ẹ̀ẹ́dì kọ́nà tó náà gbà fi dolówó ní tó padà lọ tẹ́ǹdì ni òun náà padà wá wò pé ah, bá ti máa bá a lọ náà nìyí òun náà padà wá sí kí ni ó kẹsẹ̀ lébọ̀ látara bẹ́ẹ̀ òun lọ́lẹ̀ sógun kan ni ó tó gbowó àwọn ti ta àwọn àlùjẹ̀mú gbowó wá fún un bí ó lọ́lẹ̀ ṣe gbájú ẹ̀ ni bí ó gbáyà lójú ẹ̀ káàdì kan tó jọ́nà haram kan ni ó ti padà kówó tiẹ̀ jọ bẹ́yà kọ́ yáwó lálá lọ́wọ́ yẹn kan ní ìsìnkú lọ́lẹ̀ sókùn pé kó má béèrè má kó má lè béèrè lọ́wọ́ wọn ó lè ṣe pọ́nà tó ti kó jọ́nu àmọ́káwá tálíkà lùzì ọ̀nà aláàlí tó wá kó jọ ó rí wa tálíkà wa di nítorí pé kí ni nítorí pé àwọn tálíkà àwọn olówó tẹ́ tí olówó bá fẹ́ fún ìyá arúgbó àbí tálíkà kàtó mọ̀ pé tálíkà ni ó wá fẹ́ fún ní nǹkan pé kó mọ̀ fi gbàwẹ̀ pàápín ẹ̀ yóò sì yọ láìsí kíni láìsí ti ọ̀dà kan ẹ fún wa mílíkì mẹ́fà sí ẹ fi ṣúgà pálí kan sí ẹ lọ lè gbé e fún kó mọ̀ fi gbàwẹ̀ tó bá fẹ́ fún olówó bíi tiẹ̀ kan tó yẹ pé olówó bíi tiẹ̀ tó ìfowó náà jẹ olówó àbẹ́rẹ́ kan tó yẹ pápá kan tó wọn náà rí jẹ tí ń lo mọ́tò tí ń lo jíìpù yóò wá wò pé à mẹ̀ báwọn ẹni báwọn bá ìṣe tó àbí báwọn olóyè ṣe tó èyàn wọlọ gbé mílíkì yóò wá ní mílíkì kátọ mẹ́fà ẹ lọ bá ń gbé fún àfa alágbájá ẹ lọ gbé báàgì láìsí méjì fún ẹ lè gbé ṣúgà kátọ yẹ báyìí fún ẹ tún gbé nǹkan báyìí lẹ gbé yóò wá báwọn ilé tiẹ̀ olo ẹ̀ńtálíkà tó kó nídìí ẹ̀ tẹ̀bi pa ìgbà mélòó ni wọ́n fi jẹ́ láìsí ọ̀dà kankan bẹ́ẹ̀ àwọn ọmọdé bẹ́ẹ̀ lábẹ́rẹ́ àtìyàwó àti ọmọdé gbogbo ẹ̀sìn mẹ́ta bá ti dá sí ọ̀dà kan sí mẹ́ta ìjọ mẹ́ta ó ti parí nù mílíkì mẹ́fà ìjọ mélòó wo fi mú

ànábì wa sọ fún wa pé kì í sáǹpẹ̀ ní sàkà òun náà ni owó sáà mú lọ́dọ̀ àwọn olówó olówó ni owó rẹ̀ ti dé iye kan á wà á mú wá over forty nínú owó rẹ̀ ẹ̀dẹ̀ báwọn nìyí owó tá a bá wá mú kìí ṣe pé aláṣẹ lónìí kìí ṣe pàápàá lónìí kìí ṣe pé lérí ìlú lónìí á mú nínú owó tiẹ̀ á wà á dá padà fáwọn tani fáwọn tálíkà ẹ̀dẹ̀ báwọn nìyí nítorí pé Allah subhanahu wa azìkì tó ṣe polówó ní ti wà láì kò ṣe torí ti ẹ̀ríkà wọ́n yẹ pé torí ti ẹ̀ríkà ni tó jẹ́ tó mu kò ní tó bá wọn ẹ̀dì bá wọn wọ́n yẹ pé tó jẹ́ láàárọ̀ lọ́sọ̀ lálẹ́ náà ni ni Allah subhanahu wa ta'ala kó kálukú títí tó tọ́ wọ́n wà lọ́wọ́ inú àkáǹtì rẹ̀ wọn kò ní sínú àkáǹtì rẹ̀ ẹ̀dì bá wọn Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká máa jura wa lọ kò fẹ́ gbogbo àwọn onígbà kan náà gbogbo ajẹ́ tálíkà àbí gbogbo ayé káwájú olówó yóò wá kó owó yóò wá kó sọ́dọ̀ àwọn kan ẹ̀dì bá wọn àwọn tó kó sọ́dọ̀ wọn yìí sìn àwọn àkàn ní àmà lè kí ni àmà wa gbà wọn mọ̀ wá fún wa lẹ́tọ̀ọ́ wa nowó wọn ẹ̀tọ́ wa ni nígbà tá a ti fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ nígbà tá a fún wa lẹ́tọ̀ọ́ wọn mọ́ òun náà ní tálíkà ti pọ̀ láwùjọ bàtà Allah subhanahu wa ta'ala wá sọ̀rọ̀ nípa àwọn tá a mọ̀ fún ní zàká ó sì kà tó kà yìí fún wa nínú Suratul eh, àwọn mẹ́jọ tó kà fún wa yìí á rí fáwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí kò sẹ́ni tí ò ní bùkátà sí ó ní innama sadaqatu lil fuqara wal masakin sàrà àtẹ̀ríhùn zakatẹ̀ríhùn àwọn tẹ́ máa pín fún àwọn náà làwọn al-fuqara àwọn ni kọ̀díjà wọn burú jù kò tí ẹ̀ ní kankan tí ó jẹ àwọn ni wọ́n ni zaka wal masakin ìdí ẹ̀tún pípẹ́ ní díẹ̀ wàlẹ̀ ámìlì náà alẹ́ ìhà àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìzàkáhùn àwọn kan yóò máa bá káàkiri iṣẹ́ ẹ̀ṣẹ̀ sí sẹ́nu yóò tàbí káàkiri gbogbo olú káàkiri ọ̀yà zàká tí ẹ̀dí ọ̀zàká oko ẹ̀dí ọ̀zàká ráìtì ẹ̀dí ọ̀zàká gbogbo ọ̀kan ọ̀gbìn oko tó bá gbìn gbogbo zàkó kálukú àwọn kan ní wọ́n máa ṣiṣẹ́ rẹ̀ káàkiri túláàsì agbọ́dọ̀ fún àwọn tẹ́ kó méjì tẹ́ǹtì ìgbésọ̀ tẹ́là mélòó la rí gbà nísìnyí tẹ́là mẹ́ta sọ tẹ́là kan ẹ kọ́kọ́ mú di ẹ̀wọ́lé tán lẹ́yìn ọ̀dọ̀ mi náà ẹ wá lọ fi tẹ́là méjì jíṣẹ́ so a máa fóun náà nínú tó bá gbà wáhùn táàmà fi ṣe kí ni táàmà fi ṣe táàmà fi ṣe owó ọ̀yà rẹ̀ nínú ẹni tó tún mi ní káfún zàká wàlùmù alàfàtì olóògùn àwọn tó yẹ pé a fẹ́ fa ọkàn wọn sínú ẹ̀sìn a máa fi zàká a máa fi fa ọkàn yẹn sínú ẹ̀sìn àrípé sáríkà ni ẹ̀dìbà nìkan a sì rí pé ara rẹ̀ balẹ̀ ọkàn rẹ̀ ṣe dáadáa ọkàn rẹ̀ lè mọ ẹ̀sìn tó inú alẹ́kúrú ẹni báwọn ní zàkà láti kí ni láti pé kí ọkàn rẹ̀ bá fi rọ̀ mẹ́sìn irú ẹni bẹ́ẹ̀ òun náà ní irú ẹni tó bá di mùsùlùmí ó wá di mùsùlùmí nìsín àwọn èèyàn wọn wá ní àkúgbà tó ti kó nu ẹ̀sìn wa tí báwọn la fún ọ lé tẹ́lẹ̀ àgbàlé lọ́wọ́ rẹ̀ tí báwọn la fún ọ ní mọ́tò ẹgbàá mọ́tò ń ìbá wàlá ń fún ọlọ́wọ́ báyìí àní fún ọlọ́wọ́ báyìí mọ́ irú ẹni báwọn irú ẹni tá a máa ṣe ni tá a máa fi a máa fún ní zaka ni. wà fèrè kọ́ọ̀b ẹni tó wà ní ẹrú nígbà tí ẹrú fi ń bẹ ẹni tó jẹ́ ẹrú ni ó ti wá jọ sọ̀rọ̀ láàrin ẹni tó jólówó rẹ̀ pé mo fẹ́ ra ìjọmọlúwàbí mi ó ti wá kọ́ fún pé iye báyìí ni ó san láàbì ṣe ni tó fi ìjọmọlúwàbí tó fi máa bá tiẹ̀ lọ irú ẹni báwọn nìsín inú owó zaka a lè fún irú ẹni bẹ́ẹ̀ lówó tí ó fi ra ìjọmọlúwàbí rẹ̀ tó ní òfin ìjọmọlúwàbí ó di mélòó almasakin al'amilina alayha walmu'allafati qulubuhum ẹ̀ta ń fa ọkọ̀ ẹ̀sìn lẹ́sìn wà ó wá jẹ gbèsè bẹ́ẹ̀ bí sẹ́ẹ̀tì rẹ̀ ó dojú gbèsè wa mú dàrú tí wọ́n ń fa lọ́tù tí wọ́n ń fa lọ́sì irú ẹni báwọn ṣẹ̀dá ìsìlámù ká ṣe kíni ká fún irú ẹni bẹ́ẹ̀ ká fún nílàká kó fi ṣe kíni kó fi yọ gbèsè lọ́rùn ara rẹ̀ inú ọ̀nà táà máa ń lo sàkásí wà fi sabilillah à máa ń lò sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ àwọn tó fẹ́ lójú ogun tó fẹ́ jagun nísìnyí ká fi pèsè àwọn fógun inú tá a lè lo zaka fún òun náà ni pé bóyá lápèjúwe nísìnyí àti pé kò sí sálíkà mọ́ inú zaka inú bẹ́ẹ̀tì mọ́ inú owó sáwó zaka ẹ̀kọ́ mọ́sáàtì fi sabilillah inú owó zaka ẹgbẹ́ ẹkú ojú ọ̀nà sí káwọn èèyàn máa níbẹ̀ fi sabilillah inú owó zaka ẹgbẹ́ bọ́ọ̀hù káwọn èèyàn ni ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn tí fún ní zaka wọ́n bùnú tẹ̀bí àtọmọ orírìn wọ́n bìnú tẹ̀sán náà pè lọ́mọ eré rìn ẹ́ arìnrìn àjò arìnrìn àjò ẹni tó jẹ́ pé ń tábù lọ bóyá bìtítí máa ń tábù lọ nídìí bóyá wọ́n wá lásìjẹ́sì lápèjúwe àbáwọn àwọn bá ju ẹgbàá ó lè jẹ́ pé ní ìlú rẹ̀ gẹ́rẹ́ tó wà bóyá olówó ni lọ́hùn tó bá dé ìlú rẹ̀ àmọ́gbà tó dé tó ti dájò kò sí nǹkan kan fún ma kò sọ́nà tó lè gbà padà sílùú rẹ̀ ó ní bùkátà ẹ̀sìn báwọn nìkan láti kí ni irú ẹni báwọn bá ti kí ni ká fóun náà ní zàká ó di mélòó ó di mẹ́jọ wà fi sabilillah wà fi sabil ẹ̀dí báwọn ti so ó ti mẹ́jọ ni mẹ́jọ ni mo kà tẹ́bá wò dáadáa ẹ́ al-fuqara al-masakin al-amilina alayha wa fi riqab méje ni wọ́n tọ̀ àwọn ọmọ yẹn àwọn ẹni tẹ̀lé àìsílámù fún wa tó pé ká ṣe kí ni wípé ká fún wọn ní kíni ká fún wọn ní zaka ẹ wá wà wọn tó kà fún wa ká fún wọn ní zaka òun ta ni oníbùkátà sí ẹ ìsìtò kò sọ pé tábà ti gba zaka nìyẹn bá ti gbé fún ìmáàmù báyìí kí máa mọ òfin ẹ̀yìn rẹ̀ sínú ilé rẹ̀ kó máa jẹ́ díẹ̀ díẹ̀ ni tábà ti kó zaka dé wọ́n ń kọ́ fún ìmáàmù torí pé ìmáàmù ló mọ àwọn tó ṣe kíni tí wọ́n jẹ́ tálíkà ní mọ́sálásí láwùjọ so eléyìí ní ti báyìí wọ́n yẹ pé ṣẹ̀dá inú ṣẹ̀dá Islam ló ti làlà kalẹ̀ fún wa wípé ká máa ṣe kíni ká máa pín owó láwùjọ distribution of wealth báwọn ṣe máa ń pín owó láwùjọ táà bá ń pín ní ọ̀nà tí ẹ̀dá àgbà ní ká máa pín ní kò ní sí olè púpọ̀ láwùjọ ẹlòmíì náà ní tó mú un débi olè ìní ìnínà ló mú un débẹ̀ ó padà wá dùn máa ẹtì báwọn nìsí ó padà wá dùn máa lẹ́kẹ̀ẹ́ ó wá sọ jítẹ́ ẹtì báwọn nìsí kò ní sí à bára káàkiri láwùjọ à bára kì í fáìn bára àti bára professional bára tó sọ ọ́ di tẹ́ tẹ̀sùmọ̀ pé tẹ̀sí ẹnu kò ní sí láwùjọ nítorí pé ìwé lẹ́yìn náà nìsín yóò sọ pé òun nínú àlọ́ òfin bàbára nínú owó zaka ẹ̀ fún ọyá kan lẹ́bí ṣe bísíǹsì tá a bá fún àwọn kan lówó lónìí nínú owó nínú owó ìjọ nínú owó zaka wọ́n máa fi ṣe bísíǹsì tó bá dọdún tí ń bọ̀ wọn ò ní sínú ẹni tó gba zaka mọ́lọ́dún tí ń bọ̀ ẹ tún fún àwọn gúrùpù míì zaka tá a tún wá máa ń yọ <clears throat> ní ìparí bá a ti máa yọ zaka èyí tó five hundred thousand onísìn ó fẹ́ gbàgbà rẹ̀ ó wá lọ lè fi ra láìsí báàgì báàmú àìmọye láìsí báàgì sílé ó lọ ra carton mílíkì sílé ó ra báàgì tẹ̀mú sílé ó yọ sàkánà nù ó yá ẹ lọ mú ẹ̀ẹ́dì ọ̀dà méjì ẹ̀lẹ́dì bá bà lágbájá tẹ̀mú kan ẹ̀mílẹ̀ fún ìgbàgbà ó yọ sàká o ẹ̀dì bá wọn sàká tí wọ́n dá yọ kábì sàká ṣe kí ni kábì gbọ́n òsì dànù kó láwùjọ rẹ̀ zaka five hundred thousand tó bá yẹ pé èèyàn mẹ fifty five hundred thousand èèyàn mẹ́wàá la bá mú pé àwọn mẹ́wàá ìtálíkà ni wọ́n fifty thousand ní lálẹ́ fi bẹ̀rẹ̀ business òun náà ó ṣe business yóò sì tún rí ìtálíkà tó wọn náà fi tí wọ́n nà lọ́wọ́ látara bẹ́ẹ̀ irú owó òun ní ti kò ní parun owó tẹ ẹni tó bá five hundred thousand láàrin ijọ́ méjì ó lè parun látara pé kí ni mílíkì agolo méjì láti agolo méjì wọ́n ti jẹ́ tán láti agolo méjì láti agolo méjì láti agolo méjì gbogbo ti wá jẹ́ tán wọ́n ti mú mílíkì tán five hundred thousand tánù àmọ́ tó bá yẹ kó bá hundred thousand wọn tá a bá fún yẹn pé hundred thousand fifty thousand ní máa fi ṣòwò tálíkà ni tóun náà bá ń ṣòwò tí èèbá ta arúgbó tí èèbá fà tóun náà bá ń ṣòwò tó bá di lọ́dún tí ń bọ̀ nísìnyí òun náà ò lè tẹ́wọ́ pé èmi ló tún gba zaka òun náà tún nínú àwọn tí ó máa ṣe kíni yóò tún máa fún ní zaka tí ó máa tí ó fi òbá lè fún yẹn zaka kan yóò lè fún so zaka bá ti máa ń yọ ìlànà káwá yọ sàkà ká máa yọ láìsí báàgì ẹlòmí báàgì láìsí báàgì kẹfún lágbájá ẹlòmí tẹmó kan fún tẹmó five kg tẹmó ten kg sàkà kọ́ lé léyìn sàrà ẹ̀yà kan ti sàrà àlàáfíà ni tòbí ẹ̀ bá bẹ̀rẹ̀ sàkà ó yọ ọlọ́nà tí ó fi ṣe kí ni tí ó fi sàǹfààní sábẹ́ kó ṣe láwùjọ wa ibi tá a ti lọ òun náà ní pé kí ni owó ìbá ẹni tí bá ń gba ìbá kọ́dà ó bá rí i pé owó òun lékún lójú ara rẹ̀ irú owó òun torí Allah subhanahu wa ta'ala ní yamhaqu Allahu riba wa yurbi sadaqat Allah subhanahu wa ta'ala yóò máa yọ àlùbáríkà tí ń bẹ ń bí owó rìbá ni gbogbo ẹni máa ń gba rìbá yóò yọ àlùbáríkà yóò yọ kó bẹ́ẹ̀ wa yurbi sadaqat sàrà àti ẹ̀ bá wá ń tẹ́ inú owó Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kí sàrà tó bá ṣe nísìnyí yóò máa léwu yóò máa àlékún ládá yóò máa pọ̀ sí títí tó fi jọ́ gbẹdàrí kìámà tí ẹ bá sàrà fún yẹn nísìnyí ó wá sàrà fún ó gbà ládá mẹ́ ọlọ́ba tó bá ti jọ́ gbẹdàrí kìámà sàrà òun nísìnyí orògbó ṣe kí ni orògbó òun ti lọ ní kó lọ. anabi sallallahu alaihi wasallam jọ kan anabi ní kan pa ewúrẹ́ kan wọ́n wá pa ewúrẹ́ yẹn wọ́n wá ní kan fi ṣe sàrà káàkiri àrẹ́bí wa bèèrè lọ́wọ́ Aisha pé kí ló sẹ́kù bẹ́ẹ̀ Aisha wa sọ pé mà baqiya illa katuha Aisha ni kò sí nǹkan tó kù mọ́ ń bẹ̀ mọ́ apá kan náà ló kù àrẹ́bí Aisha sọ láti rí pé ẹnu apá ẹ̀yọ̀ kan tó ló sẹ́kù bẹ́ẹ̀ ládùúgbò ẹ̀ràn sẹ́ẹ̀rì pé a ti rò fún fún ó ti fún létí bá wà bí ànábì wa rò pé èsì kọ́hùn ànábì ní bákìyà kó lò ha ìlà káàtì tó ha ànábì ní gbogbo ẹran ló sẹ́kù àyàfi apá rẹ̀ nìkan ni ò sẹ́kù

oní bísínẹ́sì ni lọ́nsáàdì ọ̀nà táǹkẹ̀rì ní ma ń ṣe bísínẹ́sì nìkan látara pé bísínẹ́sì rẹ̀ sáà dàrú àwọn tó jẹ́ lówó fún lówó gbogbo ẹ̀ sáà dàrú máa rafẹ́ mi yẹ ẹni ẹ̀ wá kú ọmọ sáàdì ọ̀nà kogi ni ìdí mo fẹ́ ló bẹ̀ ni pé owó táàmà àlámà pé a mo lówó báyìí lákàntì a èmi mo ní nǹkan báyìí mo ní nǹkan báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má kọ́ kọ́mọ́tò mi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣàwo téèyàn tí ya fọ́tò lákàyè wọn ah at ah ìwọ dáàdì báyìí five million nígbàkọ́ lọ ra nígbàkọ́ lọ complete ilé mi náà wàláì nítorí ọmọ rẹ̀ lẹ́mìnú bá ìwọ́n sì ń bẹ ibi tó ti ń tèsí o kìlàkìlà pé mo fẹ́ kó gbogbo ẹ̀jọ́ nítorí ọmọ nítorí gbá tó owó olówó tó kó gbogbo ẹ̀jọ́ gbogbo ẹ̀ làwọn wàá jogún àwọn ó sì na tí ò ní sí gàgà fáìfáì ẹ̀ o ti bá rí owó tí wọ́n jí kó ten million hundred million ti ń bẹ lákàntì rẹ lọ́sọ̀ pé wọ́n mọ̀ jìyà rẹ̀ nù sàárè lọ tó fi jọ́ gbé dàlì kìámà àwọn ọmọ wa pin láàrin ara wọn ọ̀nà tó gbà dọ́wọ́ sí wọn ọ̀nà halal ni ó ti ti ọ̀nà halal fáwọn a one million tó dọ́wọ́ ilé ní ti báyìí a ìfọ̀kọ̀ lọ́wọ́ mọ́tò ayọ́kẹ́lẹ́ kan náà ẹ̀dí báwọn ní ti wọ́n máa yọ́kẹ́lẹ́ kí láyé wọ́n sì máa ṣe kí ni wọ́n máa ra bóun lóyà tó ẹgbẹ́ yẹn bá gbá ni wàláì kò ní kó owó jẹ lọ́nà tí tó bá padà á lọ lé díà rẹ̀ àwọn kan kó máa gbá lù pẹ̀lú ẹ̀ ni mo bẹ́ẹ̀ lo bẹ́ẹ̀ ni pé ẹnì wá kú nígbà tẹ́lẹ̀ ìwá kú tán wọ́n wá lọ́tẹ́ sáwọn fámìlì rẹ̀ wọ́n wá ní kámá ti sin o àwọn bọ̀ wá kámá ti sin o àwọn fámìlì rẹ̀ wá dé àwọn òbí fámìlì lóbìnrin gbogbo bá dé ẹjẹ́ mọ̀ pé wọ́n yìí ti lórí pé àwọn gbókun lọ sílùú àwọn làwọn ti lọ lé sí èyí ò wá ṣe kàyéfì wọ́n wá ń sáré kàdí pé ẹ bá àwọn mú fóònù rẹ̀ ẹ bá àwọn mú fóònù rẹ̀ èdè bá wọ́n fẹ́ gba fóònù rẹ̀ àwọn tó wá jẹ́ àwọn ọmọ ìlú wọn míì táwọn náà bẹ́lẹ̀ yìí táwọn náà wọ́n ti wá mọ kí ni ilẹ̀ mẹtálítì wọn èdè bá wọ́n ní àyẹ̀jẹ́ ah, farabalẹ̀ tó wá rí pé owó tó ń bẹ lákàntì ẹ̀ lẹ́ bá múra kankan sí èdè bá wọ́n ti pé kò sí owó tó wà lákàntì ẹ̀sẹ̀ ẹ̀ lẹ́ ní àtẹ̀sí tó bá tayọ ọ̀dọ̀ wa yìí kẹ́ẹ̀sì mọ́ rò kówó tẹ́wọ́ bá làkáǹtì òun nìkan lónìí àwọn owó tààtì ọ́fíìsì bísẹ̀ẹ̀sì ni owó tiwa náà wà bẹ́ẹ̀ èdè bá wọ́n ti so ara wọn bá balẹ̀ wọn bá dákẹ́ kí ni mo fẹ́ lò mẹ́ ni pé òkú jẹ́ ẹ̀sìn ìgbélẹ̀ ọmọ ẹ̀rọ tó kú fámìlì tó kú tẹ́ ẹ̀ mo fẹ́ ṣègbè lọ lè ti ló òkú jọ́ kẹta tẹ́ ẹ̀ mo fẹ́ ṣègbè lọ lè ti nílùú yìí ẹ̀ tí wọ́n ń sáré pé sábà mú fóònù rẹ̀ wọ́n fẹ́ mọ iye tí ń bẹ lákàntì ẹ̀ wọ́n fẹ́ mọ kí ló ní wọ́n fẹ́ mọ tó ní nǹkan ó ti bá wọn nìkan tó yẹ kó a bá gbọ́n ni owó tá a bá ti ná tá a bá ti jẹun sínú ara wa ẹ ti bá wọn nìkan anábìsọ̀lá ọ̀sọ́lá mi èyí tó bá ti jẹ sínú ara rẹ òun lówó rẹ aṣọ tó bá ti wọ̀ tó ti gbó òun náà lásọ rẹ ẹ ti bá wọn nìkan owó tó bá fi ṣe sàrà fún yàn tó bá fi sàrà fún yàn òun náà lówó rẹ ó lásọ tó wà nípa òṣèlè náà tó délẹ̀gẹ́ kalẹ̀ ní owó táwọn tí wọ́n jogun ni aṣọ tí wọ́n jogun ni ni gbogbo dúkìá wọn ó ìwọ́n ti máa lọ lè ṣe tìrò rẹ̀ sòwòwò eléyìí wá àti náà ló jẹ́ fún wa fún kálukú wa ẹni tó bá fẹ́ ronú tó bá fẹ́ tó bá fẹ́ ṣe jàmbá fóun fẹ́ kówó jọ wọn náà ronú pé tí bá kówó jọ tán nìsí tí mo wá kó sínú àkáǹtì ó ṣe gbìn inú àkáǹtì mi ẹ̀ ó ṣe gbìn ó kí lásàlá kí màláìka mọ́lákùlì mọ́tò kó náà ti dé kó sì fa ìmí rẹ yọ gbìn àwọn òwúrọ̀ wọn náwó wọn náà ronú pa rẹ̀ so àwọn tí yóò mọ bó ṣe ṣe wàhálà ẹ̀ wọn náwó owó sì máa lọ lè jìyà rẹ̀ tó ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ayé anabi sallallahu alayhi wa sallam anabi nítorí pé ayé bá jẹ́ kankan níwájú Allah subhanahu wa ta'ala ni kèfèrí Allah subhanahu wa ta'ala ò ní fún ní gẹ̀ omi kan mu láyé tó ayé pé ayé bá wúlò jẹ́ kankan ni anabi ní ti ayé bá wọn déédéé iye ìsìnkú tá a bá gbé iye ju lórí skéèlì àmọ́ nítorí pé ayé ò jẹ́ kankan Allah subhanahu wa ta'ala kan túlẹ̀ yìí pé ẹ máa ṣe bàbá ṣe rí ànábì fi sọ pé ayé yín tẹ́ rí wù ẹ̀sìn báwọn nìsín ànábì ní nǹkan méjì Allah subhanahu wa ta'ala tó fi ìfẹ́ rẹ̀ tó lọ́kàn nínú ayé yín kó tẹ̀ lékè láyé wù ẹ̀sìn báwọn nìsín òun náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni àti tùràrí ànábì ló ń fẹ́ràn tùràrí ẹ́ ànábì ti fẹ́ràn kí ni ànábì nífẹ̀ẹ́ obìnrin ẹ̀sìn báwọn nìsín ó ní lẹ́yìn rẹ̀ náà ló pàṣẹ pé ebi ọmọ pàdé mi gbà mí kò tẹ̀ ní kúrò níbà òun ní dáná òun ní tẹ̀ kankan kò sí ẹlòmíì ebi bá pa á látọ̀ sani ti báyìí yóò rò pé wáyé wò ló wáyìí ebi ló kápá ẹlòmíì ebi bá ti pa á ní ti báyìí yóò wá bẹ̀rẹ̀ sí máa ronú eré kiri ti ah ah ọlọ́run táàsì ń kírun ebi náà ló bá dé ọba ìdí ń kírun ìdí ń bẹ́ẹ̀ gbogbo gbà àwọn kan ní wo ti kírun bá àwọn kristian àwọn kìnnìkan gbogbo wọn bẹ tí wo sí ọ wọn sì rí jẹ wọn rí gbogbo òsèbí wá rí ẹ̀sìn báyìí yóò bẹ̀rẹ̀ sí máa yóò bẹ̀rẹ̀ sí máa jápá máa ní wọn nítorí pé kíni ebi ó pa lásán náà ni ẹlòmíì òbí òtí ẹ̀ pa gan ó kàn ní pé ah, àwọn kọ́símẹ́tì mi ẹ̀ẹ́n gbogbo ọ̀nà ti jẹ́ ní kíní gbogbo ọ̀nà ti ní mọ́tò gbogbo ọ̀nà ti ń gbélé yìí wọ́n ti ń gbélé yìí ẹ̀ẹ́n kí lèmi wá ṣe àdúgbò ti súnmọ́ ọtọ́ yìí so e, ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀san rẹ̀ kìí sọ wó ẹ̀san rẹ̀ wọn náà làlùjẹ́ náà tó bá jọ́ gbé tó gbé kò ní rí gbà láyé kò tún ní rí ẹ̀sán pàtó àdújọ́ gbé dàrí kìámà abẹ́ Allah subhanahu wa ta'ala fún gàtí àdínkù àgbọ́yé ẹ̀sìn ẹ̀sìn wa ó fi ẹsẹ̀ wa nínú ìlànà Nabi sallallahu alayhi wa sallam innahu waliyyu dhalika wal qadiru alayhi hada wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk